yeah. Any other God, that's also yeah, yeah. Every other God, that's also yeah, Jesus, my only be God. Oh, Jesus, my only be God. dé ní iṣẹ́ àìlera ìjó ló bá dé láàárọ̀ yìí ló máa ń dùn. inú gbogbo agbọ́dọ̀ dùn ni yóò sì dùn kálẹ̀ ní agbára ah, àmì ah, ogun ìbànújẹ́ agbára Elédùmarè. ìjẹ́ mm. jíjí tí mo jí lẹ́nìí mo jí sówó. Mm, mi náà jí sówó. Bátúndé jíjí tí mo jí lẹ́nìí mo jí sọ́mọ. Ah, Bátúndé ni kò ní. àtìyá Adébíládé. bẹ́ẹ̀ni kárí. kò fún wọn lájú tá a jí lẹ́nìí ajísà ìkúba á lè ọ̀rọ̀ mm. àtìyá Àbàdàn olórí ti anílé iṣẹ́ wa. bẹ́ẹ̀ni ìyá wa pátápátá lókè hmm. lọ́hùn. ta ló wá sọ pé àjíire ah. àwa jíire nítorí pé ẹ mọ jíire lóko olé. bẹ́ẹ̀ni. àfòrèbòjò jíire nísà rẹ. bẹ́ẹ̀ni. jíire bí ò jíire. kò kà bá ti jíire àbùsébùsé. bẹ́ẹ̀ni fáàbà. àbùsébùsé. ẹ bẹ́ẹ̀ni ìyàn ń bínú bọ́lọ̀ òun ò bá ti bínú àmùṣẹ́mùṣe. ó kárí bàbá Adémiládé. ó ṣeun ṣe jàre Adémiládé. a kí gbogbo yín gbogbo ojú tó ń wò wá pátápátá gbogbo etí tó ń gbọ́ wa nílé lóko káàkiri lẹ́yìn odi. jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì ni àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó jẹ́ kí ojúmọ́ èyí kó tún mọ́ wa rè ẹ̀rí inú wa ń dùn àdísáyé àdísáàyè àti pẹ̀lú àlàáfíà mm. tọmọtọmọ wa tọkọtọkọ wa tayataya tẹbitara ti ojúlùmọ̀ mm. àrògùn ìbànújẹ́ nìkọ àjí agbápá wa ó ṣe é gbé àjí agbẹ́sẹ̀ wa ó ṣe é gbé etí wa là kedere ó gbọ́rọ̀ ojú wa ríran kedere ẹnu wa ó sọ̀rọ̀ ahọ́n wa ò lọ́pọ̀ ọpẹ́ o aláwọ akbar bẹ́ẹ̀ni ọpẹ́ ni fún Elédùmarè mm. ọba ńlá ọba tó tó kí ọba tó tó yìn bẹ́ẹ̀ni mélòó mélòó la ti jọ sùn lánàá tó jẹ́ pé wọ́n ti gba ojú oorun dójú ikú hmm. mélòó mélòó la ti jọ sùn tó jẹ́ pé hmm. wọ́n ti tipò àlá wọ́n ti dépò àìsàn bẹ́ẹ̀ ni o kábíyèsí elédùnmarè àfihàn hmm. àwọn eléyìí elédùnmarè kò ṣàánú à ń fi tiwa gbogbo gbogbo elédùnmarè ìjà ni tá a bá jíire lójúmọ́ tá a jí orí ibùsùn wa ní hmm. yòówù tí a sùn sí ni ìbá yẹ pé ibi iṣẹ́ la wà tójú sàn bá tó mọ́ wa rí tá a napá tó nà tá a nasẹ̀ tó nà tẹnu wa sọ̀rọ̀ tójú wa ríran etí wa gbọ́rọ̀ tí ó kí là ní dúpẹ́ fún. ẹ ṣe olúwa olúwa mọ̀ gbé ẹ gbà àdúgbò lọ́wọ́ yín o hmm. ẹ̀yin lọ́ba tó tó kí ẹ̀yin lọ́ba tó tó yín ẹ̀yin lọ́ba tó tó tó gbẹ̀ ọ̀pọ̀ ní Philip mara àdúgbò ẹ ti wá o hmm. ẹ jí wa rí alanu wa kò sì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó sùn jẹ́ pé ìgbà tí yóò bá jí báyìí àwọn ti lọ́pọ̀. bẹ́ẹ̀ni o àwọn àwọn yasọtún yasọsì ẹrìn wọn ta lọfà ni hmm. wọn yìí ń bọ ni wọn ṣe kínní kan ni àní gbogbo ẹ ṣàjẹ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. dúpẹ́ inú ẹ dúpẹ́ ti yín o. ẹ̀yin náà ẹ mọ dúpẹ́ ti yín o hmm. ẹ tẹ ń gbọ́ ojú tó ń wò ẹ mọ dúpẹ́ ti yín o ẹ mọ jẹ arun tá àti ìtò àbí tọwọ́ wa ò tí ì bà tá a bá ti ń ṣẹ̀mí ààyè wà láì tà láì tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù ni ìgbàgbọ́ tèmi lójoojúmọ́ nìyẹn èmi ìṣe ìrora mi pin mm. èmi ìṣú ìwo tèèyàn mm, bó bá ń dábí ẹdúlé tó ń rọ bí òwe mm. agbára rẹ kọ owó Ọlọ́run ní kádàrá tiẹ̀ nìyẹn lásìkò tèmi náà bá tó èmi náà ṣe tèmi yẹn ò ní máa ronú kí n máa fòkú fọ́lọ́run mọba tí mo mí tí mo mí sókè tí mo mí sódò ọpẹ́ hmm? ní fẹlẹdùmarè àdúpẹ́ òfòrọlá lálẹ́ nù mí olórí. ẹ eh, bẹ́ẹ̀ ni ọpẹ́ náà lá máa dá àní dárùn gbogbo mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ mo fẹ́ ṣe gbogbo ẹ̀yìn náà ẹsẹ̀ mẹ́fà náà ni six feet báwọn olóyìnbó ṣe sọ hmm. inú ilẹ̀ náà là ń lọ nígbà tá a bá ní gbogbo ẹ̀tàn kò síbi tá à ń kó lọ hmm. èèyàn kan ló ní gbogbo owó ilé ayé yìí góòdù gbogbo nígbà tó ń lọ wọn ò fi sí o hmm. ó kó lẹ̀ ní o eré ìkìlà wa ń sá bàbá ti ń jẹ tá a ti ń mu tá à ń wọṣọ níwọ̀nba tá a jáde ọpẹ́ ló yẹ fọ́lọ́run mm, mm, mm. kò sí tó tún jù yẹn lọ ká máa dúpẹ́ ni olúwa ẹ ṣé o àdúpẹ́ àdúpẹ́ pé òkun àdúpẹ́ lọ́wọ́ yín ọba aláwòrán mi ọpẹ́ náà la orin ọpẹ́ ló yẹ kó máa wà lẹ́nu wa lójoojúmọ́ ojoojúmọ́ olúwa ẹ o àdúpẹ́. iṣẹ́ tẹ bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ibi yòówù tí ẹ bá ti ń gbọ́ wa gbó kíbi tẹ bá ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ tí afẹ́fẹ́ ètò bá ń tàn kálẹ̀ dé ẹ rí ètò tó ń lọ lọ́wọ́ tẹ̀ ń tẹ́tí sí náà ni ètò láwùjọ wa ètò máa ń dé sí etí gbọ́ yín ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ láti iléeṣẹ́ wa ń bí iléeṣẹ́ alára àgbà yìí dá hmm. iléeṣẹ́ àṣà ìbílẹ̀ tiwa ìbílẹ̀ rédíò tiwantiwa tiwantiwa tó ń mì títítítítítítí hmm. tá à ti gbé àṣà Yorùbá lárugẹ tá à ti gbé gbogbo nǹkan tó jọ mọ́ nǹkan Odùduwà lárugẹ tí àdábí ẹnu tá a rọ̀ bí òwe bí iṣẹ́ alára àgbà yìí dá olókìtì bí ọ̀bọ òsí ẹ̀jẹ̀ ó bàtà tiẹ̀ tí ó yin lọ́rùn. bẹ́ẹ̀ni. <laughs> kòkòrò olówó ẹ̀rọ òjò lọ́jọ́ aláǹtakùn. bẹ́ẹ̀ni bọ́mọ bá dáa ó yẹ ká wí. torí pé yínmíyínmí òun náà òun náà la fi ṣe ẹ̀mí ìmí yíran hmm. ta ni ó bá yínmíyínmí dun mí. kò sí o kò sí. <laughs> àfi tí ó máa gbókìtì tí ó máa forí lálẹ́. iléeṣẹ́ ìbílẹ̀ rédíò iléeṣẹ́ gidi ni bẹ́ẹ̀ni táwọn ètò gidi tó ti jáde mm. kílódé máa kó máa bá a gbé iléeṣẹ́ kó máa bá a gbá ní gbé ní ọwọ́ sókè àtúntí ń lọ sórí tv bẹ́ẹ̀ni o ilẹ̀ tv níṣẹ́ rí àwọn òkè ń rèrè àti olùwọ́n aláì ah. ètò láwùjọ wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lọ́jọ́ ajé báyìí àbí ọjọ́ ẹtì báyìí àbí àbámẹ́ta ẹ má bínú lédè yorùbá nínà nínà bàbá Démiládé o dákun dákun mo bẹ̀ ọ́ ni ní <laughs> gbogbo ọjọ́ àbámẹ́ta báyìí òun náà ni ètò yìí máa ń wáyé lè ṣẹ̀ wá ń bí ètò láwùjọ wa látẹnu ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín ọ̀rẹ́ yín Babátúndé ọmọ Àyàndòsù nítorí pé orúkọ tèmi ò yí padà orúkọ ẹni ni ìjánu ẹni Babátúndé ni ọmọ àyàndóṣù ìyẹrù lèmi ọlọ́fàmọjọ ọlálọ́mí ni mi ọmọ abísújú ọkọ mi lọ́mọ ìjọba kátàkìtì lóru ọmọ ẹlẹrú mo gbọ́dọ̀ fi dìmú kábíà mo sọjọ mo kọrin kan sí èmi lọmọ òun sálẹ̀ nísàlẹ̀ ẹ bá wé pé o ọmọ akínwọlé òní sábúrò bá dójú ogun bẹ́ẹ̀ ni àgbà mọlẹ wọn ò sí fìlà ẹ̀yin ọmọ yẹn lẹkẹsìnkà ẹsìn kú mm. lóró nú mm, ọmọ wọn níràgbìjì olókè méjì takọtabo lórí agbọmọ ọkan ìlú kọkúlù bá ṣe kíkà fi ṣàkàn lábẹ́ ọba wa Baba, tútù mú wọlé fúri adé bàbá abdulrasheed ọlábòmí ọlátúndé ọdúndún ọba sọlúdẹrọ ọba sọgbódilé asọgbẹdìgbòrà sàn tẹtọlá káyébíyèsí ọba àràgbìjì èmi lọmọ ọpọ ọlálàbí olúre bí arékè mọ ṣe hmm. olúre bí abínú funfun bí ẹmu bàbá mi ọ̀pọ̀ àlàbí tó lùlù títàn fi jẹ sẹríkì àdínì tó tún jẹ ààrẹ onílù káàkiri ah, ah. àdúgbò àdúgbò wa. èyí pọ̀ náà ní ìlú tá a lù lù lù tá a ní láàyè èlò náà ni, hmm. bẹ́ẹ̀ rí wọ́n ní mọ́ tijú iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kì í tijú àmọ́lé ah. aláǹgbá kì í tijú àmọ́lé. iṣẹ́ tó gbé ilé mi tẹ́ wà lónìí èwo la bọ̀rọ̀ tijú. ọ̀pẹ nínú Elédùmarè ọmọ alágbe ni wá ọmọ ìlú owó àgbè náà ìfẹ́ ìyá mi. èmi náà ni olóòtú yín lórí ètò yìí bẹ́ẹ̀ náà ni olóòtú mi kejì náà wà ní apá ọ̀tún mi níbí bẹ́ẹ̀ ni mo wà níbí hmm, o gbàǹkì ara lé bẹ́ẹ̀ mi mo wà níbí mo ní fẹ́ lómi ṣe mí bàbá débi lájẹ oríkì yìí ti pọ̀ jù o ṣé nítorí pé mo oríkì mi oríkì mi pọ̀ gan ni máa ń mú orin mọ́ kí bí ó bá tún mí ní ètí mu ni. èmi ò máa fẹ́ bá wọn o ah, ah. bẹ́ẹ̀ ni orí ètò láwùjọ la wà èmi lọmọ yín kò fòrọ̀ lá ire olúwa ọ̀làdùjòyè ọmọ òpóromọkọ ọmọ rẹ̀ láṣẹ korókòbí kẹtẹ ó jàre gbogbo wọn ìlà amọ̀ká mẹ́ka sẹ́gi èmi náà rèé àtúndé sójú ìwòrán yín lórí ètò wa láwùjọ láwùjọ wa ẹgbà kò tí ẹgbàga ẹgbùgbùgbù kẹ ẹ jókòó báyìí kẹ ẹ máa gbádùn wa bọ̀. ẹ ṣe ń lọ ẹ ní àti látọ̀hún ẹ bá ń gbé òkè ẹ bá ń gbé orin sókè ẹ mú òkè mú òkè káfẹsẹ̀ rádìó níwájú mi o. ọlọ́run bá mi gbọ́rọ̀ mi kì í lé ayé má sùn. jẹ́ kọ̀rọ̀ mi jíjó jẹ́ kọ̀rọ̀ mi jásà. ọlọ́run bá mi gbọ́rọ̀ mi kì í ayé má sùn. jẹ́ kọ̀rọ̀ mi jíjó kọ̀rọ̀ mi jásà yọ. ọlọ́run bá mi gbọ́rọ̀ mi kì ayé má sùn. ohun táyé rò pé bó ṣe ṣe ọlọ́run wá bá mi ṣe. lábàbà. wá lọ́wọ́ tí ẹ ti tẹ́ ti dapọ̀ mọ́ wa lórí ètò gbogbo yìí la kí pátápátá mm, pátápátá bẹ́ẹ̀ sì ṣe ń fi àtẹ̀sọ́wọ́ tí ẹ̀ fi ránṣẹ́ sí wa gbogbo ẹ̀ náà ni à ń rí ní ìkọ̀ọ̀kan èjèèjì ẹ ṣeun gan ẹ kú ìfẹ́ mm, látòrí èrò ti pọ̀ èrò ti pọ̀ tí n bá ti dárúkọ yín ẹ ṣáà má bínú torí àsìkò ni mm, akínọlá akínjídé ọ̀dàpọ̀ wọn mi èyí tọ́lá ọmọjúwà àfijú pèdèpèdè làwọn náà ní iléeṣẹ́ Christian radio lọ́hùn-ún ẹ ṣeun gan Maria olúwa fọ̀rọ̀ mi ṣèyanu ọ̀hún náà wò wá lọ́wọ́ adétúnjì adéjọkùn ọ̀dàpọ̀ mọ́ wa ambassador David kẹ́hìndé ọ̀hún náà dàpọ̀ wọn mi yankinu eh, òun ti yankinu mm-hmm. káyọ̀dé ẹ̀sán ọ̀nà wò mí lọ́wọ́ mm, Maria ọlọ́fọ̀rọ̀mù ṣèyanu ọ̀hún eh, wà lọ́wọ́ ti tẹ àtẹ̀sọ́wọ́ sí wa eh, bẹ́ẹ̀ náà ni Akínọlá Akínjídé wọ́n mm, ti ní inú wa tó ń dùn Èdùmàrè kò ní fi ìkorò sí lábẹ́ olóògbé àmín àmín àmín ìyáàfin bọ́s ọdún ọdúnmọ́sù wọn darapọ̀ mọ́ wa lórí ètò the pen guest house ọ̀dàpọ̀ mọ́ àdórí ètò student Fiji. sẹ́ríkì mayegun hmm. èèyàn mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa àfijọ́ onífuji ni ambassador Latif. àwọn náà nìyẹn student fuji hmm. sẹ́ríkì onífuji mayegun mayegun general fún onífuji ní europe hmm. ẹ ṣeun gan èèyàn mi ọ̀dàpọ̀ mọ́ wa ní orí ètò tolúwa láṣẹ gold ìdùnnú. Mm. Augusta ni ọ̀nà dàpọ̀ mi ní orí ètò student fuji ọ̀nà ti tẹ àtẹ̀sọwọ́ sí wa ìyá mi dáadáa ẹ màmá mi dáadáa onínúure nkeso destiny ọ̀nà pọ̀ mi lórí ètò Rachel Abọ́láńlé aranu bí n bá ṣe báyìí ara mo dá bí n bá ṣe báyìí ara mo dá ara onítàn nílé alára àfijù pèdèpèdè ni hmm. Hmm, tí èdè dáńtọ́ ní ẹnu ẹ̀ o ṣeun gan èèyàn mi dáadáa láti iléeṣẹ́ wa lọ́hùn-ún Crystal Radio náà ni mm, àjọṣe wa ò ní bàjẹ́ agbára ìjọ́jú parí. Maria Udo òun náà wò mí ní lọ́wọ́lọ́wọ́ mm, ọmọ àwọn àwọn àwọn ilé wọn kàn nífẹ̀ẹ́ yorùbá ni mm, ẹ ṣeun gan gbogbo ẹ tí ẹ dákun wa ní orí ètò àkìyìn àdúpẹ́ eh, àdúpẹ́ pé òkú bá káwọn èèyàn bẹ̀ wọn. ẹ lọ́dọ̀ mi ń bí Babátúndé káàdì bobby kane hmm, olórin tó dángájá Abíọ́lá Àdìsá Ọládùjọyè ah sísá mi tó tó tó tó tán òun ni lẹ́yìn tó yóò búbù mi à mo kí yí o ẹ̀dúpẹ́ ẹ ṣé o olówó fayọ̀kú adékúnlé abíọ́dún ẹ ṣé o olówó fayọ̀kú ẹ bá ń pè dáadáa olówó fayọ̀kú nù bẹ́ẹ̀ ni ẹ bàbá mi bàbá mi láwọn ẹgbẹ́ kan tí mm. nígbà kan gbà wà kéékèèké mm. ọgbẹ́gbẹ́ ni olówó fayọ̀kú ọmọ ọdún tó máa ń pè fún wọn ni olówó fayọ̀kú. Mm-hmm oníkàlùkù ṣe ti ẹ̀jẹ̀ jẹ́ olówó fáyọ̀kù èèyàn fún wọn. <laughs> ẹ sanwó mm-hmm. ẹ sanwó olówó fáyọ̀kù ẹ sanwó. Eh. Eh, àbúrò mi dáadáa Fatima Ibrahim láti lu Kánò lọ́nà ọ̀nà ìdàpọ̀ mi ẹ ṣeun gan-an àjọṣe wa ò ní bàjẹ́ lórí ètò amú láwùjọ wa tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún ẹ̀yin tí ẹ̀ ń gbà fún ìgbà àkọ́kọ́ ètò ètò pàtàkì ni ẹ̀rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní àwùjọ àwa ọmọ Odùduwà ni a máa ń gbéyẹ̀wò ní orí ètò yìí jẹ́ pé ètò ìdánilẹ́kọ̀ọ́ ni tó jẹ́ pé à ń fi ń lara wa lọ́yà à ń fi ṣíra wa létí ká má bàa ṣìwà wò àwọn ìwà tó ń lọ láwùjọ wa tí ò dáa tá a rí pé kò dáa tàbí àwọn tá tó yẹ kí amúlọ́kùn kó dùn ká máa tó fi ṣìwà ò sí hmm. à ń pàkíyèsí ara wa ni àwa tá à ń sọ àmọ́ o bẹ́ẹ̀ rò pé bóyá àbí àwa mọ́ àmọ́ ẹ bàbá mi oríṣiríṣi ìnagijẹ náà máa ń pè é wa hmm. Hmm wọ́n á ní ọ̀pọ̀ àlàbí ara ẹnìkan ò mọ́. bẹ́ẹ̀ni. bàbá mi náà ní oníkálukú abiti tiẹ̀ lára. bẹ́ẹ̀ni abi tiẹ̀ lára kò sẹ́ńtì òní ah, tiẹ̀ lára kálukú lálẹ́ kù tiẹ̀. ṣùgbọ́n à ń wò pé àwọn nǹkan tí a bá ti ń rí torí pàwọn aláǹfààní láti sọ̀rọ̀ ní orí afẹ́fẹ́ àwọn nǹkan tí a bá ti ń rí tá a rí pé ó yẹ ká pàkíyèsí àwọn ẹ̀sìn à ń pàkíyèsí ara wa ni bó ṣe ń bá a táwọn ṣètò òwì náà ló ń bá ìrọ̀jọ̀ káwùjọ wa ò lè dáa ni rọ̀rùnlá àbẹ́nìkan ni wí rọ̀rùnlá bá ilé ayé nígbà tá a dé ilé ayé ẹ mọ̀jà ṣayé bá a ṣe báyé àbí ilé ayé náà la wà ní ní ọgbọ̀n ọdún sẹ́yìn ogún ọdún sẹ́yìn mm. àádọ́rin ọdún sẹ́yìn àádọ́ta ọdún sẹ́yìn tí tó pé ayé ò rí bó ṣe rí láyé òde òní mm. ayé ò sì yí àwọn èèyàn inú ẹ̀ láyé padà. ni o àwa la ìbílẹ̀ rédíò tiwantiwa tán fi gbé ètò ìkàlẹ̀ pé ká mọ̀ lára wa lọ́yẹ̀ ká mọ̀ pé àkíyèsí ara wa ẹ torí tá a bá ní ká mọ̀ bá lọ báyìí ká kàn máa wòran ah, nǹkan ó bàjẹ́ nǹkan ó hmm. bàjẹ́ hmm. gbogbo àwọn olóṣù ká kọrí síbi kan náà. ó tiẹ̀ ti ń bàjẹ́ náà kọ́ lọ́hùn bá wa ti ṣe òun la ṣe ń gbà kí a mọ̀ mọ́ àwọn kan wá a mọ̀ ṣe bí ìgbà tá à ń ṣeré orí ìtàgé eh, bí ẹ̀fẹ̀ bí àwàdà ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ la fẹ́ kẹ́ máa hmm. fìtí sí tẹ̀sìmọ̀ bá a mú lò tí ètò láwùjọ wa tó ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn àwùjọ tiwa àwùjọ àwa Yorùbá òun là ń mú gbọ́ là ń mú lò ní orí ètò tí à ń dá ní ẹ̀kọ́ hmm. a tẹ̀síwájú ní orí ètò bẹ́ẹ̀ náà ni ní orí ètò ààyè wà fún ẹnikẹ́ni láti wá polongo ara wọn ẹjẹ́ àbá ń polówó ẹjẹ́ àbá ń polówó torí hmm. ètò ètò tó dáa ni ẹ̀rí pé ẹ ti máa gbọ́ ètò yìí fún e, àtìgbà tá a ti bẹ̀rẹ̀ rí pé ètò tó dáa tí kò yẹ kó kó sáwọ̀ láwùjọ wa ni hmm, ṣùgbọ́n owó là fi pe iná owó bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni kò sọ́fẹ̀ẹ́ gbogbo nǹkan owó owó iná hmm, tún owó iná ni nǹkan bẹ́ẹ̀ ni owó eh, iná nǹkan gbogbo àṣẹ ń sọ̀rọ̀ iná ni ní <laughs> ìṣẹ́jú ìṣẹ́jú owó ni bẹ́ẹ̀ ni owó là níná eh, bá a bá ti wàá ṣe gbogbo ẹ̀ ká mọ̀ wo ti gbogbo nǹkan tá a kó jọ wọ̀nyí hmm. àwọn èròjà tá a kó jọ iná gan tá à ń lò nǹkan bẹ́ẹ̀ ni owó ni nàìjíríà yìí náà bá lọ pin báyìí ẹtí ò bá ní jẹnẹrétọ̀ ah, ó tán nù tàbí ti dákun iṣẹ́ <laughs> dẹ̀ <laughs> eh, gbogbo ilé nǹkan owó náà ni ẹ wá ran ètò yìí ní ọwọ́ kétò yìí kó lè tẹ̀síwájú hmm. Hmm, ẹ gbé wa lárugẹ káà náà ká lè mọ ká lè mọ hmm. tẹpẹlẹ mọ iṣẹ́ wa ẹ̀yin ilé ìjọsìn àyè wà fún yín láti wá polongo ara yín ẹ fẹ́ ṣe ìsílẹ̀ ni ẹ fẹ́ ṣe ìyàwó ni ẹ fẹ́ ṣe ìkómọ ni ẹ fẹ́ ṣe ọjọ́ òkú ni iléeṣẹ́ àdáni ni ilé okòwò ni ẹ wá polongo ara yín lórí ètò láwùjọ wa àtìlájẹ ògùnbàjẹ́ ẹ sì mọ̀ pé àwọn atọ́kùn lórí ètò ìgbónágbòǹgbò tó ń dá tọ́lẹ́nu ògbìn ni wá ọ̀rọ̀ dáńgájíá ní ẹnu wa nítorí pé àmọ̀yàn dáadáa bẹ́ẹ̀ni ọkàrí ìyá mi ọlọ́mọyin ọdún mẹ́rin lẹ́yìn mọ̀yàn. èmi ti ẹ̀mú yẹn dáadáa ṣé òwe ẹ̀tọ́ ní méjì àbọ̀ sílẹ̀ ah, ọmọ tó fẹ́rẹ̀ lọ. Ah, ojú ojú ọ̀yá wa ojú wọn là dáadáa mọ́ àwọn tí sì pójú wọn ò là wọ́n fẹ́ràn àwọn ọmọ ni wọ́n fẹ́ràn ọmọ ni mm, wọ́n bàbá wa náà wọ́n sì fẹ́ràn ọmọ kì í ṣe àwọn àwa ìwé ìwé tó yẹ pé ọyàn obìnrin náà lára ti fi <laughs> àwọn ọmọ bá ọmọ pín mu ni. èmi ò fún bẹ́ẹ̀ mi kàn mo sọ ah o. àwọn ọmọ ọmọ pín mu ni. mo sọ bẹ́ẹ̀ o. àwọn bàbá wa tó bá ti fẹ́yàwó wọn wọ́n ti ọyàn yìí ó ti di tọmọ bẹ́ẹ̀ni ọmọ tó ti di tọmọ nù ọmọ ló lọ yàn hmm. ìsinmi la àwọn àbá bọ akíwògbọn ẹni tí ẹ ti darapọ̀ mọ́ lórí ìbílẹ̀ rédíò náà eh, eh, Bámgbóṣé Fatai Àdìsá ẹ ṣeun gan wọn ní yes rájọ ẹ máa ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín Ayọ̀dèjì Abdulateef Aṣọlá adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀sìn gan wọ́n ti tẹ àtẹ̀sọ́wọ́ sí wa náà hmm. anikisaya balo ọlọ́run wà lọ́wọ́ amotex amti olúwa tìmílẹ́yìn ẹ̀sìn gan àwọn náà ti da àpò wa ní orí ètò ẹ túbọ̀ bá wa pín ètò ní orí wọ̀nyí ẹ bá ṣíà ẹ ṣíà ẹ ṣíà ẹ yorùbá yorùbá àwọn ètò tó ṣe tẹ́tí sí nìyí ètò tẹ́tí sí ni tá a gbọ́ ọgbọ́n tá a gbọ́ òye ń bẹ táàrí làákàyè fàyọ́mbẹ̀ táàtù fi lo ìgbésí ayé wa tí ó fi dáa kì í ṣe àwọn ètò tí ó mọ̀ dá wàhálà lẹ̀ àwọn ètò tí tó pé ẹ mọ̀ pé ẹ fẹ́ mọ̀ fọwọ́ di tí ah, ah ṣe ègbè ní àdíre <laughs> bẹ́ẹ̀ ni àbá wọlé mú rẹ̀ ní kékeré wúre wúre yá mi yé pé kékeré wúre wúre yá mi yé pé ìre ìre ìre àdúrà àwọn èkìtì náà máa ń pè ní ìwúre ìre eh, làwa yorùbá náà máa ń pè ìre wọn á ní àdúrà kékeré àdúrà ó yà ń jèpè bẹ́ẹ̀ni ẹrí eh, pépè bá mọ bí ọmọ inú gún wà ń fẹ́ ń fẹ́ ń hmm. fẹ́ pẹ̀lú ayé bẹ́ẹ̀ni àdúrà ẹ ṣe nǹkan eh, ẹ máa ń gbé ókè. àfẹsẹ̀rajó. thank hmm. you Thank you. dika ọ̀ṣun gan anábìládà ayọ̀ ahmed bàbá surprise ni òun náà dàpọ̀ òun adésóyè ìdòwú ọ̀rẹ́ mi dáadáa nu mm, láti kéke àjọṣèwé ní mm. <laughs> orí tá a fi ṣèwé kò kúrò lọ́rùn wa kò ní kúrò láéláé adéọlá amúrẹ́ ní kejì akérèdọ́lù ẹ̀ṣin gan ọ̀nà ìdàpọ̀ wọn lórí ètò ìṣọlá adé àdúpẹ́ hmm, erelú ìbùkún olúwa ọ̀mọ́mọ́ èrèlúnú mm, yèyélúà tuntun olóyè tó pọ̀ rẹpẹtẹ àwọn náà ti dàgbà oyè amọ́rí èèyàn mi dáadáa o jáwé o joyè lọ́mọdé wàá fàgbàlagbà nù wàá fi mú ìlú lágbára Elédùmarè ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún àtúmọ̀ àtúmọ̀ àkùn ni tọ́lání rẹ̀ olùṣègùn onádàpọ̀ wọn ní orí ètò mm, ayé àgbà kinu ẹ ṣe ń gbọ́ ẹ àwọn bàbá yìí nìjó. àwọn pátí mọ mẹ́rin bẹ̀rẹ̀ bẹ́sọ̀ tó máa ń dẹ́n ní àgọ́dá ìgọ́dá. you dance, you dance. Baby, go dance, you dance. Then go dance, you dance. Or suppose I think my food is bad. I said, can I dance? Everybody dance. Ọmọ ajo, ọmọ ajo, ọmọ ajo, ọmọ ajo ọmọdé máa jó àwọn máa jó àgbà máa jó àwọn máa jó ọ̀rẹ́ máa jó àwọn máa jó obìnrin máa jó àwọn máa jó ilé wájú fújì dàní lọ́kùnrin lóbìnrin. ẹ̀ka tó jó gàbí láti tó gàbí yìí ìjọba alákàtà ìjọba òwe.

communicate. lágbára Elédùmarè àní jíjó ẹ̀sín àní jíjó ìyà àní gbùrùgbùrù náà jíjó ẹ̀wọ̀wọ̀ orí wa ò ní dàrú mm, ọpọlọ wa ò ní dọ́bà lágbára Elédùmarè ìjó ayọ̀ la máa jó ìjó ìdùnnú la máa jó ẹ ṣé gan fífá fìgbà fífá wọn gbọ́dọ̀ ìṣọba kọ tí ò bá fífá mọ ètò ti fílẹ ò lè parun bẹ́ẹ̀ni kò lè parun mm, láyé títí ayérayé nílẹ̀ yorùbá àti àlámọ̀ràn tí olóògbé mm. dr sikiru ayinde barrister ọmọ agbájẹlọlá mm. ẹ̀gàmbàrí jẹ́ díẹ̀ lóbì kéyìn ó tó pọ́n mm. torí pé bàbá ìgbìyànjú nínú eré fún àwọn ti kọrin dànù ẹ wọn kọrin dànù ah! ah! kò fúrọlá ikú bàbá ìgbà tí máa rántí ó máa ń jẹ́ ah! ìdùnnú ọkàn fún mi ẹ̀rù kò ní obí mi ni àbá àjọ jẹ́ ẹbí nítorí pé kéèyàn ṣiṣẹ́ takun takun takun kó tásìkò tó yẹ kó máa jẹ ọ̀rọ̀ ṣẹ́yìn ẹ̀ eh. kó kàn wá dé ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Elédùmarè. Hmm, torí pé hmm. ọba alápàdúpẹ́ ni ọlọ́run ó yí ọlọ́run ó yí ọlọ́run bàbá ìgbìyànjú o hmm. bẹ́ẹ̀ kan bá délé ní tó jẹ́ inú iṣẹ́ yìí tó bá ní kò sí bí aṣíwájú òṣèré ó kú òun kọ ọlọ́run ọba torí pé fújì nígbà fújì àwa ò kéré ńgbà náà tó ń ṣe nǹkan tẹ́wọ́ gbà

ẹ wo orúkọ yìí gbogbo àwọn alákọ̀wé náà ti bẹ̀rẹ̀ sí í jó fún àti fújì kọ́lọ́ọ̀bá kó bá a dẹlẹ̀ fún un iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ kó má bàjẹ́ lágbára Elédùmarè kí àwọn ọmọ ẹbí ará ìyàwó ojúlùmọ̀ wọn àtàwọn olólùfẹ́ wọn tọkàntọkàn náà kọ́lẹ́dùmarè kó lọ́rẹ̀ mi wá lágbára Elédùmarè. ẹ ṣe ń gbẹ̀yìn yẹn wa tẹ́ bá ṣẹ̀ ń dàpọ̀ mọ́ wa iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lẹ́wà yìí tiwa tiwa ètò tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń tẹ́tí sí ni ètò láwùjọ wa látẹ̀lé èmi kò fowórọlá èrè olúwa. Hmm, ọ̀làdúnjọyè. bẹ́ẹ̀ni. lórí ètò hmm, ìyàdínládé lórí ètò yìí tá a bá ti láwùjọ wa tá a bá ti bẹ̀rẹ̀ láwùjọ wa tá a bá ti fẹ́ mú àwọn kókó tá a fẹ́ mú wá ní orí ètò fún yín tá a bá ti gun orí ìtàgé wa. Hmm. bàbá adémiládé lèmi máa ń jẹ́ lórí ètò bẹ́ẹ̀ náà ni kò fún ọlábìnrin olúwa òun náà máa jẹ́ ìyá adémiládé bàbá adémiládé àti ìyá adémiládé náà lẹ́ ń wò lórí ètò láwùjọ wa <laughs> bá a ṣe mọ ṣe wíwà gbogbo ẹni tẹ́ ṣe ìnáwó kan àbí òmíì ní òpin ọ̀sẹ̀ tó kọjá kí gbogbo ẹni tí ẹ ti dàpọ̀ lórí ètò gbogbo náà ni à kí o ẹ má bínú sí wa mm, gbogbo ẹ ẹ kò fọ wọn dà ah, ẹ àfijù olórin ṣẹ̀ǹkan tó dágájá ẹ ṣẹ̀ǹkan ẹ náà ti dàpọ̀ wọn wà ní orí ètò wọn yìí máa ṣe gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ nìyí ẹ ṣẹ̀ǹkan gbogbo àtẹ̀sọ́wọ́ yìí náà ní àrí sherry gold wọn náà ti dàpọ̀ mọ́ wa akeem majestic ah bàbá o sọ́álé bàbá àná dàpọ̀ <laughs> wa àwọn bàbá tó fẹ́ràn ọmọ nù wọ́n fẹ́ràn ọmọ nìkejì ẹ ṣẹ̀ǹkan ẹ ṣe bàbá àwọn ọmọ yìí náà wọ́n mọ̀ pàdé aláàánú nítorí kò fún oore mo ní ìwà kan kẹ́ni sórí gbogbo ẹni tí ò bá ti fẹ́ràn èmi náà fẹ́ràn rẹ o. bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn bó ṣe máa jẹ́ gangan nìyẹn. èmi ò sálọ fẹ́ tí ò fẹ́ràn mi. bó o bá ti fẹ́ràn mi kí n fẹ́ fẹ́ràn mi. alalalala. ò bá lójú Dangote lọ kó lójú bíi géètì lọ. alalalala bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ́ọ̀bù kátà ni àwọn bẹ́ẹ̀ ni àwọn kan náà wà tó fẹ́ ká máa jẹ́nu owó wọn tí mhm. wọn ò àwọn àṣàpára ìgbé àpá. bó ti kó mọ bóyá kó tó mú pọn ilé ẹ ká pọn àwọn náà lé. bẹ́ẹ̀ ni ẹ tó bá pọn wa lé. a pọn lé bẹ́yìn ò rí ẹ bóyá bá lọ́ọ̀ rí gọ̀ǹtọ̀gọ̀ǹtọ̀ lóòrò tó kọ̀ lọ jókòó ààrẹ tó bá ní mm. o ní sí àpò ààrẹ for your own confidence. Mm. Mm-hmm. bàbá akin majestic bàbá dáadáa ni ẹ ṣeun gan ẹ bá kí ìyá mi bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ àjọṣe wa ò ní bàjẹ́ ẹ pẹ́ fún alágbára ọ̀rọ̀ fánàmọ́ kánàlà léyà òkè òkè báyìí lẹ́mú sí òkè òkè lẹ́mọ̀ lọ ẹ̀ nílùú ara láṣẹ iléeṣẹ́ majestic restaurant sanu majestic restaurant mm. láàárọ̀ nígbà tí mo ń bọ̀ nínú bọ́ọ̀sì mo kàn ọmọ òyìnbó kan làákùn orí bí mo ṣe dẹ́sẹ̀ wá ní ó wá níbo ni mò ń lọ mo ní mò ń lọ bí wedding tí bá ti tán tí bá ti parí program mi lọ́nà lọ wedding ring kankan ló bá ń sọ ẹ mọ̀ pé mo dápọ̀ Eh, majesty restaurant olóòmọ majesty restaurant kò tún gbọ́ òyìnbó nù. turkish ni eh, òyìnbó ah, yẹn ẹ̀fẹ́ eh, rí ilé iṣẹ́ tó jẹ́ pé gbogbo gbajúgbajà mọ̀ ni àfẹ́ tí tí n bá ń sọmọ yorùbá hmm, ìpolówó ọjà tẹ́sí tẹ́tàn sanwó fún àrùn hmm. agolo wọ́n sì wá kó mọ̀. wàá má wọrí owó ìwà owó ìwà lẹ́yìn. ẹ̀gbọ́n ẹ̀ṣin gan bàbá ẹ ṣeun ẹ mọ ẹ mọ rí ṣe o lágbára Elédùmarè ọmọ bọ oníwò yìí adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan mm, Adéwálé Rosenjẹ ẹ ṣeun gan gbogbo ẹ tẹ wọn lórí ètò ẹ gan ètò àwùjọ wa ni ẹ ń gbọ́ lọ́wọ́. ìgbàgbọ́ ìgbàláwálé ìmọ́lẹ̀ ayọ̀ síta mi dáadáa Fẹ́mi Akínsùlérè bàbá nu ẹ ṣeun o Ọláyínká Samuel ẹ ṣeun. Dèjì Ismail Owólabí ẹ̀ṣẹ̀ Òbídìran Láwálé àdúpẹ́ o ẹ̀sìn. ẹ ṣé pọ̀ àdúpẹ́dúpẹ́ gan kábíyèsí Yomi Apatra ọ̀nà àdàpọ̀ wọn mi ní orí ètò gbogbo ẹni tí ẹ ní òpin ọ̀sẹ̀ tó kọjá ìnáwó ìyàwó ni ìkómọ ni ọjọ́ òbí ni ẹ̀yin iléeṣẹ́ ni ẹ̀yin ẹ̀yin ẹgbẹ́ ni lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni ẹ̀yin ilé ìjọsìn Ọlọ́run ni tẹ ṣènáwó kan tàbí omi gbogbo tá a ṣe kò ní bàjẹ́ lágbára Elédùmarè wúwo tí ẹ ṣe ayẹyẹ òkú àgbà bóyá níbí ni tàbí ní Nàìjíríà àkìyìn mm, ẹ̀kú ìnáwó ẹ̀kú ìnára mm, mm. agbára Elédùmarè fún ayọ̀ ní tọ́nílé wa wà táwọn fún gbéra dìlé mi tọ́jú bá ti kó lórí ètò ẹ̀mí sì mú lọ bí ibìkan náà káàkiri bẹ́ẹ̀ ni ìran Yorùbá ọmọ ọ̀dùnkún wa. wọ́n tún lọ oúnjẹ lẹ́nu. <laughs> ìran Yorùbá ọmọ ọ̀dùnkún wa gbogbo ẹ̀kọ́ wa làmọ́ làmọ́ ń parí. ẹ bá ṣàdéhùn ẹ mọ̀ mutí. ọtí kẹ ẹ. Babátúndé dìmọ̀lé olóhùn òun tí mọ́ Abímbọ́lá Bákrè ẹ ṣe gan ìyá mi tó dáa bí egbin ẹwà náà ní bàjẹ́ lágbára rẹ̀ mm. ìyá tó ń lọ sixty tó sì dàbí ọmọ ah, bí ọ̀dà thirty ẹ jẹ́ kí ìyá ẹ yín jàre àwọn tó tó mú wálé ayé ní òmùlọ́sọ̀rọ̀ òun yóò mú padà agbára ẹlẹ́dùnmá <laughs> ẹ ṣe gan ètò ọlọ́ọ̀jọ̀ náà ni ẹ̀ ń tẹ́tí lọ́wọ́ láìpẹ́ láìjìnà á kàn lu agbami ètò ẹ fún wa níbi ìṣẹ́jú méjì sí ẹ jẹ́ agbádùn sí lórí ẹ̀tún ká jó ká sẹ́lẹ̀kẹ́jọ ẹ bá ń dún sí. lọ́mọ ìwọlẹ̀ tata ń pẹ́ fún yín kálẹ̀ wọ́n sọ pé dáńsì mi ní ó fún yín kálẹ̀ wọ́n sọ

náà ni a fi ń gbé pépèpé bẹ́ẹ̀ bí àwọn bàbá àsọ̀nà ẹ má bínú pé à ń dá ah, ìjọmọ ìní ìdí olùdókòwò máa ń lọ <laughs> lásìkò lọ díẹ̀ díẹ̀ kẹ́lẹ̀ ìgbádùn wa mm, eh. ọ̀nà ní gbogbo èyí tẹ̀ ń dàpọ̀ wọn náà là ń kí eh, Adéṣọlá Bákínì eh, àfijù pèdèpèdè nílùú Ìjẹ̀bú Òde lọ́hùn ó ṣe ń gba àbúrò mi mm. yóò mọ̀ ojúṣe lágbára Elédùmarè àjọṣe wa ò ní bàjẹ́ mm. kí a tó kan lu agbámi ètò láwùjọ wa gbogbo ẹ̀ tí ẹ ti kí wa bí náà gbogbo iná ni dúpẹ́ ní ọwọ́ yín Abímbọ́lá JP Àkàndé ẹ ṣeun gan mb pẹ́kípẹ́kí àwọn náà dàpọ̀ mọ́ wa ní orí ètò art Patrick àwọn náà dàpọ̀ mọ́ wa ní orí ètò ẹ̀sìn gan a máa dúpẹ́ ní ọwọ́ yín àjọṣe wa oníbàjẹ́ adúpẹ́pẹ́ adúpẹ́pẹ́ òkun mm. àjọṣe wa oníbàjẹ́ o ẹ̀sìn gan mm. bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa ìgbà mọ́ nífẹ̀ẹ́ yìí náà jọ́wọ́ la jí táàrí èèyàn gbèsè àbá fẹ́ là ń fẹ́ rí ènìyàn dá lójú ẹ tí ò fẹ́ràn ẹni hmm. kò gbà láì kò bá dáa ju egbin lọ bá ń ra lè bu ẹ. bẹ́ẹ̀ni ẹ ti di ọdún yóò bá ní. ẹ ṣe gbọ́ ní ká tó lu kán lọ agbami ètò ẹ dákun àdúgbò ní gbogbo ọwọ́ ẹ̀yin èèyàn pátápátá fún àtìlẹ́yìn tí ẹ máa ń ṣe fún wa hmm, nǹkan kọ́kọ́ ń ṣẹlẹ̀ ní àwùjọ àwa òṣèré nínú nílùú UK níbí yìí níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn hmm. tá a ké a ṣe aráfẹ́ra aṣàfẹ́rí èèyàn kan èèyàn wà kan tó náà jẹ́ onílù nínú ìlú yìí èèyàn ni olóògbé akeem salami hmm. tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ west ẹ rí i pé a ṣètò ní ìgbà náà tí mo ṣàlàyé fún yín pé a sì ń ṣe àṣàrò bí nǹkan ó ṣe lọ ní orí àti sin òkú ẹ̀ pé bó bá ṣe ń lọ á jẹ́ kí ẹ máa gbọ́ nǹkan kan ló kàn ra ṣẹlẹ̀ tó tó fa ìdíwọ́ díẹ̀ hmm. torí ó ti yẹ ká sin olóògbé náà ṣùgbọ́n ní báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àti ń àti ń rí ojú ẹ̀yàn àti ń rojú ẹ̀yàn ó ti ń ó ti ń ó ti ń jọra wọn bọ̀ báyìí ìdí tí a fi kí gbàjarè sí gbogbo ẹ̀yin torí tẹlẹ́mù gbogbo ẹ̀yin ọmọ Yorùbá sẹ́ni tó bá ti dé báyìí òde náà nìyẹn èsì ìdé ni ká yẹ kì í dé bá ni ká yẹ rí hmm. ọjọ́ abákúbá náà là á dèrè èèyàn kò kí ń sun ọ̀ láàyè agbègbè hmm. alásùnmọ́ tó ṣíọ̀jù kò fọ̀rọ̀ ah, láyé wàláì ó ṣíọ̀jù hmm. gbogbo alàdágbádá ẹ̀ alàdágbádá ẹ̀ kò sẹ́ni tí ò ní kú kọ́lọ̀ ọba kó fi kú rere pa wá ah. mo tún bá ti délẹ̀ báyìí wọ́n ní ẹ tó tó bá ń gbẹ́lẹ̀ ló pòkú mọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kọ̀ ariwo lásán ní ariwo lásán tá a fi mọ̀ pé a ara wa kò náà ni tí nǹkan bá bá ṣẹlẹ̀ hmm. ká bà ṣe ara wa. Hmm. Hmm. bí gbogbo torí tẹ́lẹ̀mọ̀ yín ọmọ Yorùbá àtàtà ní ilé lóko lẹ́yìn odi ní pàápàá jùlọ àwọn tá a wà nílùú London níbí àti UK in general bí ẹ ṣe bá a bo àṣírí olóògbé Akeem Salami òun náà ni àwàfúnbà ẹ ti mọ̀rọ̀ lù yìí bí mo sọ́nà ní orí ètò ní ìjẹ́ẹ̀dógún mo ní àbùkékù iṣẹ́ nínú hmm. òkú tí ò ní sunlẹ̀ àforí igi hmm, kí ọlọ́ọ̀bà kó jẹ́ ká mórí délé láti dìde pé ẹ̀mí èèyàn ọlọ́run ló sì mọ bí ẹ̀mí gbé lè pin hmm. èèyàn mọ bí tẹ́mi ó ti pin ẹlòmíì ó lè lóko ló bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mọ lẹ́bí mo lára nídìí ká mọ pígbàjarè káwọn èèyàn ràn wá lọ́wọ́ tó bá jẹ́ pé o travel lọ ìlú kan Hmm, tí ò ti léèyàn rárá lẹ́mí lọ pin síbẹ̀ ńkọ́ kí ló fẹ́ ṣe ẹ báwọn èèyàn mi ṣe máa ronú kò ń yé mi wọn á kàn ronú èyí ni wọn mọ ronú wọn ní ronú ọ̀la hmm, ìdí nìyí tó pé ẹ dákun àsìkò tó lákègbàjarè fún ẹ̀yin èèyàn pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ hmm. láti lè sìnkú olóògbé ká fún ní èdè fi ti ń bẹ̀rẹ̀ kọ́lọ́ba kó jẹ́ kí ìgbẹ̀yìn gbogbo wa náà kó dáa ètò tí ń lọ lọ́wọ́lọ́wọ́ lágbára náà ní ọjọ́ Monday mo wà lára àwọn tí ó lọ sí hospital tí olóògbé wà láti lọ gba gbogbo bí a ṣe ṣe nípa ẹ̀ kí nìkan tí ó ná wa ṣùgbọ́n bí a ṣe ń wòye kò sí kó mọ̀ ná wa tó bí five thousand pounds sí seven thousand pounds hmm. láti láti ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe lórí nǹkan olóògbé hmm. àwa ń bẹ̀bẹ̀ à ń gbogbo ẹ̀yin Yorùbá community Hmm. nílùú UK bíi àti ẹ̀yin tá a wà káàkiri àgbáńlá ayé tẹ̀ ń wò wá náà ẹ dákun ké gbàjarè láti kí ohun bá nípa kò sí owó tó kéré jù kò sí hmm. owó tó pọ̀ jù láti one pound owó ni hmm, five pound owó ni twenty ni ẹ mọ̀ pé ó pọ̀ jù ẹ tó bá sì nípa ẹ̀rí gbogbo tá à ń ṣe àmọ́ ṣe fọ́lọ́ náà ni bẹ́ẹ̀ ni gbèrègán kú sójú títì wọ́n sìn ẹni tó bímọ ọmọ ní òsì ẹni tí ò bímọ ọmọ ní òsì ṣùgbọ́n tá a bá ti pé àfẹ́ràn ara wa àríra wa àfẹ́ràn ara ń gbà yìí tá a bá yín gbà bá kún gangan là á tó mọ̀ ìṣojú ẹni èèyàn ti máa ń ṣe kí ẹni tó bá ṣe ẹ̀yìn ẹni la mọ̀ léèyàn pàtàkì tó fẹ́ràn ẹni ẹ dákun àákégbàjarè sí aráyé ṣẹ́rí màá fi nọ́mbà yìí màá fi sí. Si, orí nǹkan ìwòran wa yìí àti èèyàn kí ẹ bá kọ sílẹ̀ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fi ṣọwọ́ sí wa ẹ pè hmm, nítorí pé a fẹ́ kó jẹ́ pé àkáǹtì kan wà gbòógì tí a mọ̀ fi owó sí ṣùgbọ́n ẹ mo ti bí mo ṣe wà báyìí èmi ò tí ì lọ́wọ́ ṣùgbọ́n tí n fi nọ́mbà sílẹ̀ tẹ́ ẹ bá pè èmi á lè fún láti Monday lọ èmi á lè máa fún yín ní àkáǹtì tó jẹ́ pàtàkì fún ti bẹ́ríà olóògbé yìí mm. ẹ torí èmi ò ní fẹ́ àkáǹtì tèmi sílẹ̀ tàbí kí n gbé mm. kẹ fowó síbẹ̀ mm, ṣùgbọ́n màá fi nọ́mbà sílẹ̀ tẹ̀ bá lè pè ẹ pè sórí zero seven four double five nine double six nine nine double six.

zero nine tẹ bá pè sí kọ̀ọ̀kan ní ìkọ̀ọ̀kan nínú nọ́mbà méjèèjì yìí láti ọjọ́ monday lọ a lè ṣàlàyé fún yín àkáǹtì tí ẹ lè fi owó sínú wọn bá tẹ bá ní bẹ́ẹ̀ ni o kò sí ní tó kéré tẹ̀lé máa san kankan téèyàn bá nídìí ìrànlọ́wọ́ kódà kó jẹ́ one million pounds bó ṣe ẹ̀rí owó ńlá nù hmm. téèyàn bá nídìí ìrànlọ́wọ́ one million pounds tó bá jẹ́ five pounds ló bá ní nínú ẹ̀ tó fi ran lọ́wọ́ wàhálà plus ni bẹ́ẹ̀ni minus torí pé five pound yẹn ó ti yọ ọ́nu one million yẹn bẹ́ẹ̀ni ẹ̀rí pé kò lè pé one million mọ́ bẹ́ẹ̀ni rárá ìgbàgbọ́ tèmi nìyẹn iye tẹ́ tí àkú bá ní ẹ̀dákun àǹdáwò bàmíjẹ fúnra ara wa ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nìyẹn àmọ́ bí ẹ̀mí ó ti pin àmọ́ bàtà lọ́jọ́ òde àmọ́ bí tí ọlọ́run ó ti pé ó yá mo ṣíwọ́ṣẹ́ wọ̀ránṣẹ́ mi ẹ̀dákun ẹ ràn wá lọ́wọ́ lórí olóògbé Akeem Salam ọmọ west Eh, ọlọ́ọ̀ba aràngbà náà ní ọwọ́ ah, hmm. zero seven four double five nine double six four one nine zero seven four five five nine six six four one nine tàbí zero seven eight zero nine nine zero nine nine zero eight six zero nine six zero nine zero nine so tẹ́ bá ti pè sí kankan nínú nọ́mbà méjèèjì yìí ẹ ní agbára náà ní láti monday lọ a lè fún yín ní àkáǹtì kan gbòógì tí owó wà kó mọ̀ di pé ó di ṣẹlẹ̀ṣẹlẹ̀ ìyá ẹlòmíì wọn rántí ọ̀la owó owó owó iná ni ẹlòmíì kò sí tí ò lè ṣe nígbà táwọn èèyàn tiẹ̀ ti ń jẹ̀gbẹ́ nítorí pé <laughs> <laughs> náà lórí àtàná lọ jẹ̀gbẹ́ nítorí pé. <laughs> àbí ẹlòmíì tó bá ti rówó báyìí wà láì ó ti ba ìgbàgbọ́ ẹ̀ ó ba ìgbàgbọ́ ẹlòmíì jẹ́ láyé bẹ́ẹ̀ ni o owó ni owó ni owó ni náà fi jẹ náà ní ìran kíde náà pa àfáà ni wọn ìwò lè kà ni wọn ẹwú ni ló ba ìgbàgbọ́ ẹlòmíì jẹ àti hmm. pé wọn fi owó òkú ni báyìí tẹlifí bá ti rí owó báyìí wà láàyè ọgbọ́n bá ti di wọlé nù káàtì yọ <laughs> wọn bá di monday tẹ bá pèsè orúkọ kan nínú nọ́mbà méjèèjì a lè fún yín ní àkáǹtì kan pàtó tí owó ìwọ̀nba tẹ bá lè fi ràn wá lọ́wọ́ tí ó àǹdá ọ̀bà ń jẹ́ fúnra wa ẹni tó sì kú náà kọ́ lọ́ọ̀bà àbá tẹ̀sí afẹ́fẹ́ rẹ̀ ẹ ṣeun gan. nílẹ̀ yìí akọlù ètò láwùjọ wa abala láwùjọ wa òun náà ni àwà báyìí bàbá adémiládé nìyí ló ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìyá adémiládé yìí náà sì nígbà tí adémiládé náà sì lẹ́gbẹ̀ẹ́ mi obìnrin mùgbẹ́mùgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá lẹ́nu ládé náà ni o. ẹ̀rí tọkọ-tìyàwó wákàtí kààbọ̀ náà <laughs> ẹ ṣe kẹ̀yìn olùfẹ́ wa. ẹ ẹ ẹ fẹ́ yín o. Mhm. ó yá. Mhm. dúkìá máa pa yín ẹ yé fà ṣàfojúdi ẹ tó bá ti ju ni lọ ó lè ó lè ju nínú kan sọ kí ló dé tẹ́ pé tẹ́ pé ẹ̀kan ya ọmọdé ìṣẹ́ mm. ẹ̀kan ẹ̀ lójú tí ẹ ń bọ̀ ọ̀fà gbà ẹ ti torí pé ẹ ti ẹ ti wà ń kú kan tàbí ẹ rí séjì kan tí ẹ máa gapá ẹ gbé sójà páàdì sábà kí ló ẹ mọ̀ ẹ jọ ẹ sinmi fọ́kìrì ẹ yé ṣàfihàn ọlọmọdé la <laughs> iṣẹ́ ti bí inú. ẹjẹ bùrẹ o àwọn olùgbẹ rẹ. o ṣe ń jàre láwùjọ wa ẹ ń sọ tẹ. Eh, bàbá mi ládé hmm, ọ̀rọ̀ kí n rò ojú mi rí tó eh? níbi ẹran mi lọ ẹ̀sìn mi yé máa ṣèké ń wò ṣèké o jẹ́jẹ́ ni mo jókòó sínú ilé àwọn ọ̀rẹ́ yìí tẹ́ ẹ rán mi lọ tán wá pè mí tí mo gbáriwo akọriwo ìta e. kílódé mo ní kílódé ni bá bọ́ta àti ìyàwó àti kò tí ẹ ṣe ìyàwó àfẹ́sọ́nà ó ní torí pé ọkọ ọkọ sọ pé torí pé ìyá òun ò fẹ́ràn àfẹ́sọ́nà tóun ò ń fẹ́ wọn ò jẹ́ kó gbádùn ló bá mú ìyá rẹ̀ ló bá nà án dúró dúró dúró dúró dúró ìgbọ́ ẹ̀ dáadáa. àló múya rẹ̀ ó nà án nítorí àfẹ́sọ́nà tí ó ìfẹ́ wọlé. ọkùnrin bẹ́ẹ̀ ni ó na ìyá tó bí i bẹ́ẹ̀ ni nítorí àfẹ́sọ́nà rẹ̀ tí ó kì í ṣe ìyàwó àfẹ́sọ́nà àfẹ́sọ́nà. irọ́ ni kò jẹ́ rí bẹ́ẹ̀. kódà ìyàwó rẹ yín ló wá pè mí pé ẹ̀yin tẹ̀ ń ṣètò ẹ̀ máa bọ̀ ẹ̀ wá wo ohun tó ń ṣẹlẹ̀ ni mo bá débẹ̀ ni ọkọ bá ní ló bá ń bá mi sọ̀rọ̀ àǹtí ẹjọ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ìyá òun gbogbo ìgbà tí àfẹ́sọ́nà bá ti wá wọn ò fẹ́ ó gbádùn wọn ò fẹ́ ṣe kínní mo ní ẹ̀dùrò ló wá dífá fún pé lẹ wá gbé ọwọ́ yín sókè ọwọ́ yín lẹ wá ṣíwọ́ náà yá yín mo bá ní ló bá yẹ ẹ kí ni kóun wá ṣe kí ni kàn mo ní ẹwù yẹ kán lọ pa yín gbogbo àwọn tó wà mẹ́rin ní ah, ah, ah. mo ní yẹ ó yẹ kán lọ pa wọ́n ni hmm. ikú ló tọ́ sí yín o ẹ súnmọ́ sókè ẹnu gáyé ẹjọ ẹ̀yin èèyàn ó ní kí ni kóun ṣe ó nà ya rẹ̀ nítorí àfẹ́sọ́nù bẹ́ẹ̀ ni o ntójú mi nínú kò mú tí àgbèrè kò mú tí mo léèyàn wá bá mi sọ fún mi pé ẹ àǹtí ẹ̀yin náà wò ìyá wọn kò jẹ́ kóun gbádùn ó ní àfẹ́sọ́nà mi ní ó dá kí láfẹ́sọ́nà náà ṣe sọmọ ọmọ bíi géètì ni ló fẹ́ ni àbọ̀mọ Dangote àbọ̀mọ France ó yà mí lẹ́nu àbọ̀mọ queen ọ̀rọ̀ yẹn sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí mi ò mọ ohun tí màá sọ tó mo sì rí ìyá òun gan pàápàá ìyá òun bá ń ṣe ọmọ mi ṣó orí mi báyìí èmi mo bímọ mi o ṣó orí mi màmá ẹ kò ẹ má sọ̀rọ̀ ẹ ṣàdókùn kẹ̀sí báyìí ọmọ tó ṣíwọ́ sókè tó náà yẹ ẹ. Ah o ti ṣépè fún rẹ o. èyí mú mi rántí orin kan tá àwọn náà hmm. máa ń kọ fún wa nígbà wà ní hmm. primary school iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ hmm. wọ́n ti bayé ìwé jẹ ni bẹ́ẹ̀ni gbogbo àwọn ọ̀wà táwọn ń hù láyé òde òní àti primary school ni àti bí orin bí nǹkan kan àwọn fi ń kọ́ alẹ́ kan gbà yẹn ká múra ṣiṣẹ́ ni ká ṣe kíní kankan kan ni dàrí orin èdè àwọn kan gbà náà máa kọ fún wa ní primary school tó jọ mélòó ni ọmọ tó mọ̀ yára lójú o ó ṣì ní ó tọmọ náà pa ìyá tó jìyà pọ̀ lórí rẹ̀ bàbá tó jìyà pọ̀ lórí rẹ̀ ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o ó ṣe ni ó tọ mọ náà ojú mímọ ńlá nìyẹn bóyá ìyá kan ó ṣe kankan ìyá ń bẹ ẹmí ń sọ̀rọ̀ kan wà mọ wà mọ lójú wọn ní òsì ni ó ta ká àbí òpòṣẹsì wọn ló sì ní ó ta ká tó pé ó wà ìyá. bàbá adémiládé hmm? bíbélì gan sọ fún wa wípé àwọn ìyá wa ọlọ́run wa kékeré ni wọ́n lẹ́yìn ọlọ́run ìyá wa ló kàn. bẹ́ẹ̀ ni kódà kùránì gan tí ẹlẹ́sìn mùsùlùmí sọ pé hmm, àlùjànnà wa ẹsẹ̀ ìyá wa ló wà. bẹ́ẹ̀ ni kódà ẹ̀yin ara lè torí ilé bá a bá ń sọ ní ìsìn yóò dàbí pé à ń à ń fi à ń à ń gbè sẹ́yìn ẹnìkan àbí kíní kan o. bẹ́ẹ̀ ni o ó ní kí ni kóhùn ṣe o kí ni kí arákùnrin ṣe báyìí sí. ṣé kóhùn lè ya àfẹ́sọ́nà lọ ni. gbogbo ẹ̀yin ni bàbá wa lórí hmm. nínú ẹ̀sìn ẹ̀sìn kínní àti kejì àti kẹta gbogbo ẹ̀yin mọ̀mọ́ wa nínú ẹ̀sìn kínní ẹ̀sìn kejì ẹ̀sìn kẹta ni ẹ̀yin ọ̀tọ̀kùnrin yẹn lọ́gbọ́n olóye ọmọ yorùbá mm. àtàtà ọ̀rọ̀ ló délẹ̀ yìí o àìmọye àṣà àìmọye kàkàrú bẹ́ẹ̀ o kì í ṣe ètò òun kéde kan o ẹlòmíín sọ inú ẹ̀kúnrin àmúmọ́ra o pàápàá jùlọ nínú ìlú tá ọmọ yìí wọn ọ̀tí ẹ̀ wá bẹ̀rù òbí mọ́ rárá àìmọye ọmọ tí ń lù yẹ́ ẹ̀ a a ti rí kódà bẹ́ẹ̀ mi gan mo ti mo ti share lórí Facebook rí láwọn ọmọ tó yẹ pé wọ́n lùyà wọn ní pọ́bílìkì nínú nínú bọ́ọ̀sì nílùú. bẹ́ẹ̀ni kíyà àyàn jàjẹ gan kò sí n tó fún ọ ní kíní láti fọwọ́ sókè lò. kí ni èròǹgbà àti kí ni ìmọ̀ràn yín fún arákùnrin tàbí àwọn ọmọ míì tó tún ní lẹ́mìí pé ìyá òun ti burú jù hmm. ohun tóun ó ṣe fún ni a sì rọ́mọ tí ń pààyà ẹ̀ gan. bẹ́ẹ̀ni ẹ dákun o nọ́mbà tẹ ẹ lè pè sí tẹ ẹ bá fẹ́ pè wọlé pàápàá jùlọ a máa ń fẹ́ pé kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ pè wọlé torí kí àwọn èèyàn kí wọ́n lè wọ́n lè wọ́n lè gbọ́ ìmọ̀ràn tẹ́ fún wọn kó lè ṣe wọ́n láǹfààní ẹ pè sórí zero seven four mm. five nine three five three seven double nine zero seven four five nine three five three seven. 99 074 5935 3799 ẹ̀ tí ẹ bá wà ní ìlú òkèèrè ẹ fi plus four four síwájú ẹ̀ kẹ́ wá bẹ̀rẹ̀ pẹ̀lú seven four five nine three five three seven nine nine kí ni ìmọ̀ràn yín fún arákùnrin yìí tàbí àwọn tó ti ṣe bẹ́ẹ̀ rí tàbí àwọn tó tún ń gbìmọ̀ràn láti ṣe pé ìyá mi tiẹ̀ burú jù àbí bàbá mi tiẹ̀ burú jù. kò fẹ́ fẹ́ yàwó kò fẹ́ fẹ́. ẹlòmíràn ló pé ìyá òun ò tọ́jú òun bá àwọn akékeré bàbá òun ò tọ́jú òun níwọ̀ àwọn akékeré bàbá òun ṣe kinní kan òun lọ ibì kan wọ́n ní ìyá òun ló ń ṣe kinní kan hmm. kankan tí ó sì mọ̀ sí ya jàtìjàtì ẹ dákun kí ni ìmọ̀ràn yín ẹjọ́ turọ náà ojú òpó wà ní sísí sílẹ̀ bá ti jẹ́ pé àtẹ̀sọwọ́ lẹ́fẹ́ tẹ̀síwa ó yá ẹ̀sùn Ṣẹ́gun Dynamics òun náà darapọ̀ mọ́ a ní orí ètò Olúwaṣèyí ah. Olúwafẹ́mi Olúwafọlábí Pleasure alóore Adépọ̀jù ah. hmm, olórin ẹ̀mí <laughs> ah. dáadáa bàbá Fúnkẹ́ Ọlọ́jọ́ eh, ọmọ dáadáa fún kíṣó òṣèǹgàn náà darapọ̀ mọ́ ní orí ètò eh, kí ni ìmọ̀ràn yín zero seven four five nine three five three seven nine nine hmm. tẹ̀bá wà lókè òkun plus four four seven four five nine three five three seven nine nine. Hmm. bẹ́ẹ̀ ni o kí ni ìmọ̀ràn yín ìwọ̀n tó nà yẹ́ ẹ̀ ọmọ tó nà ya rẹ̀ o <laughs> kí ni ìdájọ́ tó wà kí ni ìdájọ́ tó wà tàbí kí ni ìmọ̀ràn yín kí ni ìmọ̀ àtúntún ọmọ tó tiẹ̀ jẹ́ pé hmm. àtúntò àti ẹ̀nà ya gan ibùn ká mọ́ nà yẹ ẹni kákan mọ́ yẹ ẹni lójú àbí àpò sí tàbí ká tiẹ̀ sọ̀rọ̀ òdì sí yẹ ẹni wàláì ègún ni kí ni ìmọ̀ràn yín. Hmm. ọmọ mi ìyá ẹ̀ òjú bí ń tíra ìrìn ẹ̀ pápá jùlọ ọmọ mi ìyá tó jìyà ọmọ fọkọf ìyá fọkọf ẹ ẹ ti ẹrú ló ń sùn ẹsàn ẹlòmíà lè shut up shut up mom mm. shut up dad. máa sọ fún yẹ pé kó shut up. Ah, kí ni ìmọ̀ràn yín zero seven four five nine three five three seven nine nine tàbí plus four four ẹ bá ní ìlú òkèèrè seven four five nine three five three seven nine nine iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ti kásájá mọ́lẹ̀ kásẹ̀kùn mọ́lẹ̀ o káwa múlù rẹ̀ kù káfí lájá lọ́wọ́ ilẹ̀ ti yé. èyí bù ayọ̀ yìí dá lọ́lá kò lè wà rárá. èyí bù ayọ̀ yìí dá lọ́lá kò lè wà ayẹ àwọn ọmọràn ámọ̀díyẹ. ọlọ́gbọ́n ló bí ayẹ àwọn ọmọràn ámọ̀díyẹ sàmì adé. Oda Motimbe. hello hello hello ah, ẹnìkan ti wà lórí òpó ẹ má bínú. hello. ẹ kì í gbọ́ náà ìtọ̀ ẹ kú afẹ́rẹ́ yìí. ó jàre ẹ ṣeun mà. ẹ kú ètò yìí o. àwa ni mà ẹ ṣeun gan mà. alákọ̀ọ́kọ́ ti rò. ẹ dákun kí ni orúkọ yín àti bí ẹ ti pè wá o. ìyá mi lára ló ń ah, sọ̀rọ̀. màámi ẹ kú ọjọ́ mẹ́ta mà. láti dáná. ẹ ṣeun mà ilé lórí tá a kọ yẹn ó ti sọ ẹ̀ tán ó mọ lójú pẹ́rẹ́ lásán wákàtí àwọn bọ̀ tí kò wá gbọ́wọ́ sókè kò bá bẹ̀rẹ̀ sí ní pẹ̀jẹ́ nígbà tí òfin sọ pé ọmọ làṣẹ jẹ oògùn dọ̀nà ọmọ tó bí fún ẹ̀gbọ́n oògùn ẹ̀ lórí láti ìlú tá a wà wọ́n á máa pè ní ìjà à ń bọ̀ sí kọ́mọ epo wa mú ìlú ó dàbí epo kò lè wà ní ráìtì orí ẹ̀ ò lè pé kó máa gbogbo bẹ́ẹ̀ ni bí mo ṣe rò ó torí kò sí nǹkan tí ìyá ẹ̀ ṣe òpin ẹ̀ka máa fẹ́ sọ̀rọ̀ tó sọ̀kò bọ́ta àdúrà láti rán ṣùgbọ́n gbogbo wa ní ìsọ̀kò ìgbésókè ti ìyá ẹ̀ àwọn ọmọ tó ṣẹlẹ̀. Hmm. láì ṣe pé pàápàá èpè ti tàn níṣẹ́ ló yẹ kó wá àwọn tó máa lọ bẹ̀bẹ̀ láti hmm. lọ́dọ̀ ìyá yẹn torí láti gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kú. Hmm. kí ìyá yẹn ti tinú ẹ̀jọ̀ kó fi sọ pé òun dárí ẹ̀ ẹ̀jẹ̀ tó ga jù lọ́dọ̀ tó tó. tó ọmọ òkè mọ́ ẹnì kan tó sọ pé wá náà ẹ̀ so nǹkan tí mo ṣe ọmọ yẹn orí ẹ̀ ò pé ni ó ṣe ṣe bẹ́ẹ̀ ẹni tó rí ẹ̀ bá ti pè é tó bá pẹ́ nàìjíríà níṣẹ́ la máa sọ pé ó wọ́n tàṣe orogún ìyá ẹ̀ tàṣe àbí àbúrò ìgbà bẹ́ẹ̀ bá fún ọmọ kan wọ́n ní kí ṣiṣẹ́ ṣiṣẹ́ bá ṣùgbọ́n níbi tá a wà lórí kù gan títí ṣe ṣe bá máa báyàn kì í ṣe ṣiṣẹ́ àyàn. bẹ́ẹ̀ ni o ó ṣàánú fún wa àdúrà ká máa fi ràn án lọ́wọ́ o ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì tó ń rìn káàkiri ní oríṣiríṣi ó ti pọ̀ jù ó yẹ ká máa fi ká máa fi wọn ni pé báyìí báyìí tí èmi dẹ̀ máa ń sọ téèyàn bá bá ọmọ kì í ṣe pé kó wá máa fẹ́ tìbí ṣe pè fún orí èpè lẹ́rọ ẹ̀rọ máa ń gbà ní ó máa ń mọ ẹ̀rí ìyẹn kan ó máa ń ṣe mọ́ kọ́lọ̀ máa ẹ̀ kíkọ ẹ̀ máa ń fọ ala. tó o ká máa pè wọ́n papọ̀ tó ta bá rí papọ̀ tí o da ká gbàdúrà táwọn ẹ̀rí tí àdúrà ò bá tó ká gba pẹ̀ sí hmm. ó yẹ ká máa mójútó wọn o hmm. àwọn ìyá tí wọ́n ń lọ sí pàṣí iṣẹ́ ẹ̀ níbi kọ́ ọmọ ṣe ọmọ ti sùn tó jẹ́ ó sì ń sùn tó jáde hmm. tó bá tún àdé lálẹ́ ọmọ tó sùn. ojú wọ́ọ̀lù náà fi ń gbé ọmọ àwọn kéékèèké tí mò ń sọ fún hmm. bóyá ó máa àjọsí gbọ́kọ́ hmm. bá ṣe tààrọ̀ àlẹ́ tó dà má máa bó tó àwọn ìdá. Hmm. orí ọmọ kékeré kan parí pé òògùn tọ́jú ládùúgbò ó là kọ́ pípù yẹn máa ń rán níṣẹ́ bíṣẹ́ wọn lọ́mọ lọ́mọ là tẹ̀lé tòlùtòlù mara sáìkì àti ránṣẹ́ bàtà tó wà ní ọ̀sà kẹ̀kẹ́ fún wọn pàṣẹ nǹkan tí wọ́n dápò wọn máa ṣe pẹ̀tẹ̀kìlì kan káàkiri hmm. táwọn ò dẹ̀ mọ̀ tó ọyàn kó tà nígbà tó yá wọn fẹ́ àdúrà wọn máa kún fẹ́ dúró ọmọ tó ń gùn bẹ́ ṣé kò lè tó nà yẹ ṣé kò lè gún yàn fẹ́ lọ́fẹ̀ẹ́ tàbí kó yẹ hmm, bẹ́ẹ̀ ni ọlọ́run kó ṣàánú wa ẹ máa fi lè wà nídìí ètò àti tó wọn létí nígbà gbogbo hmm. ẹ dẹ̀ máa pè wọ́n ẹ jẹ́ ká káwọn ọkọ̀ ayédè wa torí nígbà tí wọ́n bá ń ṣe fún ọba lọ́kọ̀ tèmi wọlé ṣubú yẹ kó oníṣẹ́ irú ọmọ wo ni ọ̀yẹ́ ẹ̀ tó hmm. ká máa kọ́ wọn lékè wá wọ́n lè máa gbọ́ hmm. ká ti fẹ́ bẹ̀rẹ̀ ìṣùgbọ́n ká fún wọn kan ti fẹ́ bẹ̀rẹ̀ kan tó kó ká àti ìgbà kan bá wà rà hmm. ọlọ́run á fún wa. àmín ẹ ṣeun gan-an àmín gbé ọwọ́ sókè náà ẹ ṣeun gan ìyá wa oh, ìyá àfin ìlara ẹ ṣeun gan ẹ pẹ́ fún wa mà àgbà Elédùmarè àjíǹdàrú mọ̀ jẹ́ o ẹ ṣeun gan òun náà ní ẹ rí kókó kan wà nínú ọ̀rọ̀ tí mọ̀mọ́ wa tó ń sọ yìí hmm. tó yẹ pé èmi náà máa ń sọ gbogbo gbà lórí àwọn prógráàmù tí máa ń ṣe ṣe rí èmi òun fẹ́ kábíyámọ́ máa kò sí nǹkan tọ́mọ lè ṣe kábíyámọ́ máa sọ̀rọ̀ òdì sí ọmọ. kò dáa. Hmm, gbogbo àwọn ọmọ tó ń hùwàkiwà wọ̀nyí náà wàláì kì í ṣe gbà kì í ṣe gbogbo ya èpè ìta ló ń jà wọn ó lè jẹ́ pé èpè abiyamọ ló ń jà wọn bóyá gba àwọn àkékeré náà tí ìgbọ́njú wọn ń ṣe nǹkan tí ò dáa abiyamọ míì obìnrin míì pẹ̀lú ìtara kò ní mu mọ́ra rárá èpè ni ló máa máa kí wọ́n lẹ̀ ní hmm. yóò dẹ̀ ṣe kíní báyìí fún ẹ yóò dẹ̀ ṣe kíní kan báyìí fún ẹ alábiyamọ ìṣépè ni wọ́n sọ hmm. mr tọmọ bá ṣe ọmọ mi àmọ́ ṣèyàn débi pé tí ó ṣe nǹkan tó yẹ pé ah èyí ò fẹ́ lè ṣe òṣè bẹ́ẹ̀ ni. ló bá bí ẹ lé ọmọ yẹn síta pé bíyà get out from my hmm. a ṣe ń gbàdúrà gan kò ìgbà tó. tàbí kò sí wọ́n mọ wọ́n mọ olóríire yìí hmm. wọ́n kí ní kankan kan yìí ẹ bẹ́ẹ̀ máa ń pọ pé kíkú tẹ̀ ń pọ ọmọ lólórí burúkú tẹ̀ ń ṣe kíkú báwo lè pè ò ní mú sí. ó máa ń mú bí ìyá tó lè jẹ̀lé lórí ni kókó ọ̀rọ̀ gidi ni gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà lórí ètò tẹ́ ń gbọ́ wa tàbí tẹ̀ bó ti tà àwọn tí ò gbọ́ tí wọ́n súnmọ́ yín náà ẹ máa sọ fún wọn tẹ bá délé ẹnìkan nú àwọn ọ̀rẹ́ yín tàbí ojú ara yín tẹ bá rí pé ọmọ ṣẹ̀ ó wá ń fi tara ó fi ń fi sọ̀rọ̀ òdì sí ọmọ ẹ máa bá wọn wí ẹ máa pè wọn lákèésí pé kò dáa hmm. bẹ́ẹ̀ torí èmi kọ́ torí ọ̀la ni àwọn ọmọ ẹ lọ́jọ́ ọ̀la wa ìdùnnú wa ni wọ́n kọ́lọ́ mọ́ sọ wọ́n dìgbà níjẹ́ mọ́ wa lọ́wọ́. ẹ nígbà tó jẹ́ pé ìyá mi nígbà ti dé lu yìí ìbò ní máa na ọmọ àwọn náà ò nínú ọmọ bíbélì gan dẹ̀ sọ pé wèrè tó wà láyà ọmọ ẹgbà ni ká fi yọ kúrò hmm. ẹ̀yìn náà wá sọ pé ẹ̀yìn náà ẹ ti gbàgbé pé dúdú lára wa hmm. àìṣe funfun hmm. àwọn òyìnbó àsìmọ́ bọ́mọ tí wọ́n yóò bẹ́ẹ̀ tí mo ti witness dáadáa ni wọ́n bọ́ wọn ṣe rán dandan ó dà ní bẹ́ẹ̀ ni ẹ̀yẹ́ sì bọ́ wọn wọ̀n yìí bìrìtìkú ni wọ́n ẹ̀ wọ́n sọ Yorùbá sí wọn ẹ̀ wọ́n kàn wọ́n Yorùbá wọn àgbá Yorùbá wọn ṣe gbá tẹ̀sán wọn ní di dídídídídí kan torí pé ẹwà nù ìlú ìtàn ya nínú ìlú ìdè ẹ wò ẹ wò ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu inú ọdún yìí lásán ẹ mọ iye ọmọ ọmọ dúdú tí wọ́n ti fọbẹ pa nínú ìlú yìí kí ni eh, wọ́n ṣe wọ́n ṣe àwọn èèyàn ṣe wọ́n ṣe káwọn èèyàn lára ni pé àwọn ìjọba àwọn wà kankan sí sí kí ni ìjọba ṣe àbí ìṣèlú lẹbi wọn ṣe ṣe báwọn náà la pè ní British láwọn ní ìṣèṣin kan ni wọn hmm. wàláì tó bá gbé àárín àwọn ọmọ funfun ni wọ́n ni wọ́n para kò lè tó báwọn ilé alágbà ti ń pa wọn lọ́dọọdún náà wọn dúdú para wọn lù yìí wàláì wọ́n ti wà nǹkan ṣẹṣẹ hmm. ǹjẹ́ ìfimọ̀ pé wọ́n yá wa lù gbé ni. bẹ́ẹ̀ ni o. ẹ dákun dá ń gbéyàwó lẹ́ni ni nítorí ìṣẹ́jú péréte ló kù lórí ètò yìí ọmọ kan náà ló ló lu ìyá rẹ̀ ó ti wọ́n jẹ́bẹ̀tẹ́ ti wá gbọ́mọ lé lọ́wọ́ àmọ́ bóyá bóyá ó mu nǹkan yóò ní bóyá èpè ló sì ń jà ní tó mú ìyẹ́ tó lù ú torí àfẹ́sọ́nà rẹ̀ wà ní. torí obìnrin. nítorí obìnrin ó ní ìyá ò fẹ́ràn àfẹ́sọ́nà kìíní kan bóyá àfẹ́sọ́nà yẹn ló lọ rojọ́ lọ́rọ̀ bẹ́rí fún pé ìyá ẹ̀ ṣe kìíní kan òun náà bẹ̀sù gbẹgbà <laughs> agbórí obìnrin jẹ́jẹ́ lòun náà kí ìyá ẹ̀ mọ́lẹ̀ ló ń lu ìyá ẹ̀ kí ni ìmọ̀ràn yín fún ọmọ bẹ́ẹ̀ àtàwọn ìyá gan-an ọ̀nà wo la lè máa gbà máa fi tó àwọn ọmọ wa tí irú nǹkan bá ìbànújẹ́ ni irú nǹkan ìfúnya yẹn. ìbànújẹ́ hmm. ni ìgbẹ́ kékeré tí àwọn ògbẹ̀gbẹ̀ ni. ojú bá kún bẹ́ẹ̀ ọkàn ò lè kún bẹ́ẹ̀. láyé láyé. ọkàn ò lè kún bẹ́ẹ̀ pé ọmọ tó bá ti rán sí báyìí ní ò lè kún ah. ọmọ tèmi bí tí mo rò lóṣù mẹ́sàn-án hmm. tí mo là kàkà lọ́jọ́ ìkúnlẹ̀ hmm. kíké ìjẹrora ó ṣíwọ́ ó nà kírun kan báyìí má máa ṣẹlẹ̀ là á ṣe ń gbérú nǹkan báyìí jáde là máa máa sọ gbogbo ògbà ẹ jẹ́ á kọ́ àwọn ọmọ wa kọ́lọ̀ náà bá wa kọ́ wọn. Hmm. tọ́ ọmọ rẹ kó lè fún ẹ ní ìsinmi kí ni ìmọ̀ràn yín fún ọmọ báyìí tàbí àwọn tó bá tún fẹ́ ṣe tàbí ọmọ bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbẹnu ìyá wọn sọ̀hún ìyá mi wàláì àti tani àti léni ọmọ rẹ̀ ni ọlọ́run rẹ̀. bẹ́ẹ̀ o ọkọ tó lé jáde tó ti síta tó nítorí pé kíní kankan kan ní ṣe wá ọmọ ọmọ yẹn ló wá di wàhálà gan pé pé ó wàá lè fẹ̀dọ̀ lórí òru gan lórí òru mọ́ nulẹ̀ kí ni ìmọ̀ràn wa lórí nǹkan báyìí pápá jùlọ torí àsìkò ti lọ ní orí ètò yìí ìṣẹ́jú márùn-ún péré ló kù fún wa ní orí ètò tabarẹ̀ tó lè wọlé wọrẹ kan bá a sọ̀rọ̀ bí ìṣẹ́jú kan nítorí bá kásẹ̀ ètò ilẹ̀ ní èmi zero seven four five nine three five three seven nine nine zero seven four five nine three five three seven double nine òdo èje ẹ̀rin àrún ẹ̀sán ẹ̀ta àrún ẹ̀ta èje ẹ̀sán ẹ̀sán ló ń ka yorùbá. àníhùn. tẹ bá sì wà ní òkè òkun nílùú òkèèrè ẹ bá fi plus four four síwájú ẹ abẹ́rẹ́ seven four five hmm. nine three five three seven nine nine ètò láwùjọ wa náà ni ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́ bá adémiládé ni àti ìyá hmm. adémiládé orí ètò. thank you delẹ̀ fún ẹ̀mí wọn mọ̀bìnú hmm. ah, <laughs> eh, eh, ẹni bẹ́ẹ̀ nìkan ò kí wa kí la ń rojú sí hmm. ibi tẹ́gbẹ̀rún èèyàn tí ń ṣàfẹ́rí wa. bẹ́ẹ̀ni kí wàá ní kí ẹni wa èèyàn kan èèyàn sì àmọ́ àrojú gbogbo èèwù lọ́kùnrin sáré téèyàn rò ní. <laughs> ó dá lórí ètò yìí à ń lè gba ìpè kankan mọ́ táìmù wa ti lọ hmm, àsìkò ti lọ lórí ètò yìí ẹ rí nǹkan tí a mú wá yìí ọ̀rọ̀ kínkín ni ṣùgbọ́n ó níye lórí púpọ̀ ní tó sì ń ṣẹlẹ̀ gan-an láwùjọ wa tó pé ó wọ́pọ̀ gan-an ó wọ́pọ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ iṣu inú ẹ̀kú ni àmúmọ́ra tí wọ́n fi wọ́n fi ń ṣe àmúmọ́ra ẹlòmíì ẹni ogun èjòpọ̀ egun lóde ní hmm. kò lè délé wí tí ẹlòmíì tó ń fi ojú rí lójú àwọn láwọ àwọn ọmọ wọn nù lé pàápàá jùlọ nù lù yìí ẹ tẹ̀ rí pé ilẹ̀ wa lọ́hùn ní Nàìjíríà lọ́hùn kò tiẹ̀ kò sígbà láì púpọ̀ ń bẹ torí pé ẹnìkan ní bímọ gbogbo èèyàn ní tọ́ni tabarọ nǹkan tí ń ṣe wọ́n ràn wọ́n rán sí àwọn òbí ẹ̀ ládùúgbò ará àdúgbò wọn ó ṣe ìyà fún ní nàìjíríà ṣùgbọ́n ìlú yìí wọn ò ná ní bíi kinní agbọ́pọ̀mọ̀ kan ní ìyá ẹ̀ nulé kí àmọ́ ti ìké jáde ní ẹ̀ ti rí àwọn tó máa wá àgbọ̀rọ̀ ni wọ́n ti lu ọmọ yìí jù nínú wa lọ́hùn ààyè ò sí fúnra dáadáa wọn ṣùgbọ́n nù lù yìí ojú obìnrin mi mọ̀ rí lọ́wọ́ àwọn ọmọ wọn ah, tí ojú obìnrin mi rí wọn ò lè ròyìn hmm. ṣùgbọ́n hmm, wọn hmm. ni amúkun ẹrù ẹ̀wọ́ olókèlè ń wọ ẹ̀wọ́ ẹ̀wọ́ tí ìpìlẹ̀ ilé ò bá ti dáa wọ́gọ̀wọ̀gọ̀ náà nílé òun ni ó rí yóò bá yá tó ń bá dókè níjọ́ kan yóò wò lulẹ̀ wí àgàgà kó má wàá lọ wó pa ẹni tó kọ́ lé nǹkan ni wípé ìpìlẹ̀ ò dáa ìpìlẹ̀ àwọn ọmọ yìí ẹ ti sọ wọ́n dọlọ́run láti kékeré torí pé ẹ̀ ń rí owó wọn tí ìjọba ìlú ìsan fún ẹ̀ ń rí iná torí ẹ̀ lẹ́lòmíì fi bọmọ jẹ́ ló ti sọ ọmọ ẹ̀ di góòlù yàgbé góòlù wọn máa ń tọ́jú ẹ̀ wọn àgbẹ̀ pamọ́ wọn ju góòlù bíi kí lẹ́ ń lò ní ìsìn sẹ́ẹ̀kì ṣùgbọ́n góòlù owó iyebíye wọ́n máa tọ́jú ẹ̀ ni ẹ ti wá sọ àwọn ọmọ yìí góòlù láti kékeré wọn lẹ́ẹ̀tì mọ bà wọ́n jẹ́ lẹ́ẹ̀tì mọ kẹ́ wọ́n kẹ̀kẹ́ mm. tí ò ṣe ṣe díẹ̀ díẹ̀ nìyẹn gbà kan lọ́wọ́ ọmọdé bó bá ti dàgbà tán kò ní ṣe é gbà mọ́ òun ló fà á irú ọmọ yìí àti kékeré ó ti bẹ̀rẹ̀ tílẹ̀ òjò lójú tọmọ tí yàrá ti jọ lójú láti kékeré láti kékeré tó dàgbà mọ́ bẹ́ẹ̀ tí yàrá yẹn òjò níbẹ̀rù fún irú wọn wọn máa ṣe bẹ́ẹ̀ wọn bá pé wọn lù yà ẹ ń gbò jẹ pé ńgbà ò bá wà tó bá ti wà ní kékeré báyìí yóò ẹ mọ tó yìnbó ń pè ní táàbù hmm. tó bá ṣe báyìí fún ìyá tó yẹ kí ìyá mú owó kó ń gbà ó mọ̀ pé tóun ṣe ò dáa àmọ́ ní hmm, stop it. stop it eh, eh, oh, oh, bí òyìnbó sọnù nù wọn hmm. lọmọ tó yẹ kó o gbá lọ́wọ́ dànù sọ̀rùn pé láyéláyé má tún ṣerú ẹ̀ mọ́ <coughs> nǹkan kan ṣẹlẹ̀ ńjọ́ kan pẹ̀lú ọmọ ọmọ mi hmm, nígbà wà kékeré eh, tí bá ti ń bá ṣe mo ṣe mo láìka ọmọ púpọ̀ ọmọ mọ mọ mojú mi dáadáa ó máa ń gé mi jẹ àṣìṣe ó máa mú á gé mi jẹ táwọn hmm, eh, eh, ọmọ mi ẹ wọn mọ̀ máa sì gba kínní lọ́wọ́ ẹ̀ jọ́kọ̀ ó gé mi jẹ báyìí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ pé ó ti fẹ́ di mọ́ kínní ti mọ́ lára mi ibi tó ti gé mi jẹ ìlú náà kàn mọ̀ kàn òkè òkun àtàjà àtìgbà náà òkè yẹn eh, eh. nǹkan mi ìlú àti mo tún ṣe fún mo láìkí àgbàdo gan jíjẹ ó máa ń jẹ àgbàdo báwọn ọ̀rẹ́ tí wọ́n gbóná ó máa sábà máa stop máa ṣe bí kan ọ̀rẹ́ kan kò má gbàdo yẹn bó ṣe gbóná yẹn ẹ máa ń gbé sáfún pé kíní ìgbóná ó gbóná máa fọ ọkàn á máa bá mi fa wàhálà kó n jẹ ọkàn má bàa fi ọkàn fún sọ́wọ́ báyìí máa di owó ẹ̀ mọ́ kí ó jọ bí ẹ̀rín ni ṣùgbọ́n mo gba kínní ẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ni ṣe pé bóyá àbí mo mo dájú ìwọ́n tí mi bá ṣe bẹ́ẹ̀ kí ni ìmọ̀ ọmọ lára ó máa mọ lára bẹ́ẹ̀ ṣe máa ń gba àkọ́rọ́ ọmọdé mi tóun ṣe kó dáa ni kó dáa bó ṣe máa máa ṣe lọ nìyẹn ọmọ mi tó di olè lẹ́yìn tó ń jalè lẹ́yìn ó ti ń fẹ́wọ́ ní kékeré tó dẹ̀yẹ kán ti gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n irọ́ ni. wọn ò ní gbà ẹ dákun ẹ̀yin ìyá wa ọlọ́run ló fún wa láwọn ọmọ ìbí bọ́lọ́run sì ṣe fún wa bí ẹ̀rí afúntọ́ ni wọ́n o bẹ́ẹ̀ ni o afúntọ́ ni wọ́n ọlọ́run ní pé ká tọ́ wọn sọ́nà ni ọlọ́run ló dá wọn lóòótọ́ mo fi sí nkíà ó fi wọ́n sí nkíà wa ká lè tọ́jú wọn ní gbogbo ọ̀nà ká tọ́jú wọn ká sì fún wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kóró ẹ wo àtẹ̀sọ́wọ́ tán kọ sí wa yìí wọ́n ní kí ni ìdánilójú pé tí ọmọkùnrin yìí bá fẹ́ obìnrin yìí ọmọbìnrin yìí gan ni máa ná ọkọ kò ní máa náà ya ọkọ rẹ̀ gan ṣeré. Ah, ah, ó ti dandan. ó ti di dandan. torí pé kò tí ì wọlé ni tó wá pé ọmọ yìí ti wọlé lòtó yóò dáa fún ẹ tó fi tó tẹ ìsanwó yìí. bẹ́ẹ̀ni níta Fẹ́mi Akínsùnlù rè. tó bá tó bá yẹ pé ọmọ yìí ti wọlé lóòótọ́ ni tí ó ti ráàyè jókòó ẹ àbí ó ti jókòó òun ni ó ṣèdájọ́ fún ìyá ọkọ ẹ. ẹ nítorí pé ọkọ ti gbé ìyá ẹ lọ́wọ́ pàápàá jùlọ ẹ̀yin tó yẹ pé ẹ mọ̀ jù kẹ́ mọ̀ bà àwọn òbí yín jẹ́ àwọn ẹbí yín jẹ́ lójú ìyàwó kẹ́ mọ̀ gbé àwọn ẹbí yín léyàwó lọ́wọ́ nǹkan burúkú lẹ̀ ń ṣe o ẹlòmíín náà tó ti níyàwó tó ti yàwó. àà pé ẹbí náà dáa tó bẹ́ẹ̀ ṣùgbọ́n. bẹ́bí ò tiẹ̀ dá mọ́ bí ẹbí ẹ ní àwọn ìmọ̀ gbéléyàwó ẹ lọ́wọ́ kódà nǹkan aburú ni ẹ jẹ́ dáwọ́ nǹkan wọ̀nyí dúró torí pé kó má lọ jẹ́ bànújẹ́. bẹ́ẹ̀ ni fún wa lọ́jọ́ iwájú ni. ti ń dẹbi rú ni. àwọn tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ kálukú mọ̀ wọ́n mọ̀ bí ó ṣe ń jó wọn lára ń sìn bó ṣe rí lára wọn. irú ẹni tí tó mọ ẹ ń tọmọ ẹ nà yìí àbí ọmọ ẹ ń gbé ń gba lẹ́nu sọ̀nù lé ni àbí ó ń ṣọ̀tọ̀pọ̀ ẹnu ẹ̀ ní ní láwùjọ àwọn èèyàn ni hmm. kò ní tẹ́ wọn lọ́rùn. bẹ́ẹ̀ni. sẹ́mi wa ni sẹ́mi ló ń ṣe sí mi nígbà tí ìsọmọ tèmi. <laughs> ẹ nítorí pé tó bá la fi ń sọ gbogbo nǹkan wọ̀nyí la fi ń ṣíra wa létí hmm. ẹ dákun ẹjá wa wọ́n nǹkan wọ̀nyí bọ̀lẹ̀ ẹjá tọ́jú àwọn ọmọ wa abọ́mọ orí èkó kọ́ mọ má ṣoríire kó lè fọ àwọn nísìnyí lọ́jọ́ hmm. ọ̀la ẹ̀ ń kọ́lé ẹ̀ẹ̀kọ́ mọ ẹ̀ ń kàṣẹ̀ ẹ̀ẹ̀kọ́ mọ ẹlòmíín ṣẹ́ni ọmọ tẹ́ ẹ̀kọ́ ló máa délé tẹ́ẹ̀kọ́ yẹn yóò wá di rádaràda ẹ máa gbà ń jẹsàlẹ lọ́jọ́ ogbó inú ẹkẹ mm. jókòó kẹkẹ mọ jẹ ọmọ ọmọ kó jẹ ìdùnnú fún yín mm. ọmọ wa ò ní jẹ bàǹjẹ fún alágbára Elédùmarè ẹ dákun ẹ̀yin òbí ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń ṣe tẹ́lẹ̀ ẹ tàbí ẹ̀yin tẹ́lẹ̀ tí ìbímọ olówó fúnka gun ní ọmọ rẹ ọgá tọwọ́ àlàbò sùn mm, gbogbo ẹni tó ti bímọ ò ní kú ẹjẹ atọmọ wa nínú wa ó lè dùn kán lè dùn wọn ní ọjọ́ ọ̀la ègún ni o ègún ni o ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó sì jìyà lórí eléyìí torí pé kì í sọmọ yìí gan ẹ̀yin lẹ jẹ́ kọ́mọ yìí wà nù òkú tó wà yìí èyí tá a rí mú wá ní orí ètò láwùjọ wa ní tèmi nìyí àdúpẹ́ lọ́wọ́ tolótẹlẹ́mù gbogbo ẹ̀ tí ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ yìí gbé wa wọn bàbá ti ń ṣe báyìí à ń sọ ẹjẹ́ a máa ṣe àtúnṣe sí i kó lè dáa ni a ṣe gbé wa pé ká máa ṣíra wa létí ní gbogbo ìgbà títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé a mú àkọ́tún míì wá ní orí ètò yìí ó di kọ̀ọ̀lé nínú yóò gbó fẹ́ẹ́ dọkọ̀ mú èmi bá kúndé rẹ lẹ́nu mò ń re ìyẹ̀rọ ọlọ́fà àmọ́jọ mi mò ń re ìrábìjì orókè méjì takọ̀tà lórí àgbà ẹtì <laughs> ọjọ́ mẹ́jọ táàtù pàdé lórí ètò. àwọn àgbàdé o ire ni èmi mo re lé bàbá mi Samuel. ẹtì hmm. ọjọ́ mẹ́jọ <laughs> táàtù pàdé ire ire gbàngbà. Thank you. Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fẹ́ MC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah, authentic entertainment organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin sì ẹ̀ tí mí kàn abẹ́ tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú mc alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine Oh oh two five nine four four tàbí 07424 728743 07424 728743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀nì 07 at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ k kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa.